الحمد لله الحمد لله الذي جعل الأضحية ذبح الأضحية عبادة من العبادات الظاهرة والصلاة والسلام الأتمان الأكملان على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى واعبدوه واشكروا له واشكروا له على نعمه واعلموا أن الأضحية شعيرة من شعائر الدين أمر الله بها في كتابه والأضحية عباد الله هي ما يذبه من بهيمة الأنعام الإبل والبقر والغنم من بعد صلاة عيد النحر إلى آخر أيام التشريق تقربا إلى الله تعالى قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم ولكل, ولكل أمة جعلنا منسكا ليذكر اسم الله على ما رزقهم من بهيمة الأنعام الوضحية عباد الله سنة مؤكدة ونسأل الله تعالى أن يسرها لنا إنه على ذلك قدير قال الله عز وجل ولناها لكم من شعائر الله لكم فيها خير أدوك الله دولا وباوة ولو أنت أدوك فهم. أولا لو باتيو شيكا ما أتفنا a máa tẹran iléyá ó ṣe ní ìjọsìn nínú àwọn ìjọsìn tí a máa fi ń súnmọ́ Ọlọ́run ọba tá a máa rí tá a sì mọ̀ pé mùsùlùmí lèèyàn òun náà ní kéèyàn máa tẹran iléyá tó bá ti lágbára abẹ́lẹ́ nínú àánú rẹ̀ pẹ̀lú agbára àtàánú ẹ̀ abẹ́ pẹ̀lú orúkọ rẹ̀ àtàwọn òròyìn rẹ̀ iléyá náà níbọ̀ ọlọ́mọsàjọ́ bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wa wọ́lá agbára ọlọ́run bá wa ìkẹ́ ọlọ́run ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run adábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kó bá gbogbo àwọn sàábé àti gbogbo àwọn ẹni rẹ̀ à ń jẹ́rìí pé kọ̀sọ́bá tó yẹ kásìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn ẹ̀sìn wa lẹ́yìn Allah anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ibadallah àyẹn rúṣin ọlọ́run ẹjá lékún nípa yọ ọlọ́run ẹjá lọ lẹ́yìnmọ̀ àwa mùsùlùmí òdodo wípé ní ká máa dúpẹ́ fún ọlọ́run bá wa gbogbo kọ̀ǹdíṣàn tá a bá wà àdúrà tó gbọ́dọ̀ máa jẹ́ lẹ́nu wa òun náà ni alhamdulillah ká máa dúpẹ́ fún ọlọ́run bá wa ká máa kí ọlọ́run ká máa yìn lédè àwọn ìdẹ̀ra rẹ̀ tó ṣe fún wa èyí taari àti èyí taari àánú ọlọ́run bá ti ń bẹ lára nìkọ̀ọ̀kan wa kọ́ lọ́mọ́gbà kó lára wa ẹ̀rọ mọ̀ yá wa nílẹ̀ islam ẹjẹ́ alọ́lé máa yí pé ẹ̀rànlẹ́yà tá a máa ń pa yẹn ọjọ́ ọ̀kan nínú àwọn ẹ̀sìn ọjọ́ kan nínú àwọn nǹkan tí a máa fi ń súnmọ́ ọlọ́run ọba wa àwọn ẹran náà ọlọ́run ọba aláàlọ́ dá fún wa ọwá ṣe wọ́n rọ̀ fún wa kí ni wọ́n ń pè ní àlèwòdó ẹ̀yà ẹran léyà pípa wọ́n ní gbogbo ẹran tọ́lọ́run ọba ṣe lẹ́tọ̀ọ́ fún wa ká máa pa bóyá ràkúnmí lọ́jẹ́ ni àbí màálù ni àbí àgbò ni àbí ewúrẹ́ ni akọ wọn àtàbò wọn oríṣi ẹran mẹ́rin yẹn náà la máa fi paléyá màkúnmí màálù àgbò àtàwọn ewúrẹ́ akọ wọn ní àbábọ̀ wọn kò sí èyí tó yẹn lè fi paléyá ń bẹ̀ tí wọ́n bá ní àlọ́ òdòhíyà iléyà pípa àwọn ẹran tó ní kápá nìyẹn من بعد صلاة عيد النهر إلى آخر أيام التشريق أبدا سيما قال لين بثي abá ti kírun ìdì tán níjọ́ ọdún léyá àtàwọn ọjọ́ mẹ́ta lẹ́yìn rẹ̀ ọjọ́ kejì ọdún ọjọ́ kẹta ọdún ọjọ́ kẹrin ọdún tóun ọjọ́ kẹrin bá ti wọ̀ ẹ̀nà léyá pípa ó ti dópin ó tún dọ̀dún ti ń bọ̀ ẹni bá pẹ̀rẹ̀ lẹ́yìn wọn gíbi ọjọ́ kẹrin ọdún ó pẹ̀rẹ̀ jẹ ọlọ́mọsà jọ wọ́n sàwọ́ láàánú ẹ̀ ọlọ́mọsà jọ rọ̀ wá lọ́rùn láti pa bọ́lọ́mọba ti ṣínà fẹ́ dáa ọ̀nà òsì bọ́lọ̀mọ́ bá ti kàkọ́lẹ̀ pẹ́dà ó pa ọ̀nà tí ó gbà wá kò ní mà gbogbo àwa tá a ti fọkàn síbi tá a fọkàn sí ọlọ́mọdé àwa ní tàmá o gbogbo àwa tá a fọkàn síbi kankan àfọ̀dọ̀ ọlọ́run ẹ̀ pé àìjá kan lọ́dọ̀ ọlọ́run ọlọ́mọsà ọ̀sà aránṣẹ́ àánú sẹ́ni kọ̀ọ̀kan wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀rí gbogbo yẹn ní máa sọdún ní máa pẹran bẹ́ẹ̀ gbogbo àwọn ẹlẹ́sìn kẹsìn àwọn náà máa pẹran lásìkò ọdún wọn àmọ́ kò sí àkọọ́lẹ̀ fún wọn oníṣẹ́ṣe wọn pẹ̀ràn kò sákọọ́lẹ̀ fún àwọn látẹ̀wọ́n náà pẹ̀ràn kọ́ọ́lẹ̀ fún ẹ̀rí Islam àkọọ́lẹ̀ wà ọlọ́run sọ nínú Al-Qur'an Karim ó ní walikulli ummatin ja'alna mansakan liyadhkuru ismallahi ala ma razaqahum min bahimatil an'am ọlọ́ba ní gbogbo ọjọ́ kọ̀ọ̀kan òun náà ní máa ní ẹran tí wọ́n máa ń pa mansaka ìbáàdà tí máa fi súnmọ́ ọlọ́run ọba yadhkuru ismallahi ala ma razaqahum min bahimatil an'am kálíbà rántí orúkọ ọlọ́run kálíbà rántí orúkọ ọlọ́run ká máa dárúkọ ọlọ́run ọba lérí ìdẹ̀ra àwọn ẹran tó ṣe fún wa láti máa pa ọlọ́ni gbogbo ìrìn ẹlẹ́sẹ̀ kọ̀ọ̀kan ló ní ẹran tí abẹ́ran ti wà yìí anábìsọ sọ́lá anábì ní adà ìdùnà likulli qawmi ìd inna likulli qawmi ìdà anábì gbogbo ọjọ́ kọ̀ọ̀kan ló ní sọdún tiwọn ọdún ti wà lélẹ̀ ọlọ́run ni wal budna ja'alnaha lakum min sha'irillah ràkúnmí tẹ̀ ń pa lórí ìnàró yẹn ọlọ́run ni ràkúnmí tẹ̀ ń pa yẹn min sha'irillah ó wà nínú ẹ̀sìn ọlọ́run lakum fiha khair orísìn bẹ́ẹ̀ fún yín tẹ́ bá pa èyí ni àwọn tó lọ́nà bá ní kálágbára ràkúnmí àwọn tàbá lágbára kára yìí ti pa báká òmìṣòro tó lọ́ọ̀dù híyá nínú àwọn májẹ̀mú tí ó wà fún ẹran tá a fẹ́ pa àǹtakùnà min al-an'am ó gbọ́dọ̀ jẹ́ kan náà àwọn ẹran mẹ́rin tá a dárúkọ yìí èyí gbọ́dọ̀ ẹ̀ ń sìn gbọ́dọ̀ ń paléyà àbí kún àbí kọ́lọ̀ lè ra rabbit ehoro kọ́lọ̀ ń gbogbo àwọn ẹran tó kù nù kábì kankan ń bẹ̀ lẹ́yìn àwọn àgbò àti ewúrẹ́ akọ wọn àtàbò wọn lẹ́yìn bá mú ẹran níyàtọ̀ sí àwọn ẹran tá a dárúkọ yìí à ní pọ́pá léyá ọkàn pẹ̀lú ẹran jẹ ni àǹtẹ̀kù nàṣẹ ilé ìmọ̀tàmìlẹ̀ òyò bẹ̀ gbogbo àtàbà ìpàléyà ni wọ́n jẹ̀mú tá a tún wò tàbárẹ̀ ẹran tá a fẹ́ pa tán pé ẹran tán náà pa ni ìtò tún wò ní pé sọ́lá láàfíà anábìnrin arba'un la tajuzu fil adahi anábìnrin àwọn ìran ẹran mẹ́rin kan bẹ kọ̀tọ́ ká fi paléyá ọlọ́run nígbà àwòráwù albayyinu awaruha ẹran tó jẹ́ pé ojú rẹ̀ dà ọ̀tọ̀ níbi tí ń lọ ọ̀tọ̀ níbi tí ó máa wò àlè fi paléyá alìmọ̀rú ìdọ̀tùlù bayyinu márọ̀dúha ẹran tó jẹ́ ẹran aláàrẹ̀ bá a ń fa ní ṣubú bá a ń fa ní ṣubú ọ̀rẹ́ àlè fi paléyá wal arja'u bẹ́ẹ̀ náà ni ẹran tó jẹ́ pé ó ti di arọ ọyẹ ẹsẹ̀ kan ti kán ó ti wọ́ ìwọ̀n rìn nígbà tààrọ bá rìn ààlẹ̀ ti paléyà albayinu zọ́lẹ̀ ọ̀hà tó jẹ́ pé ó kílẹ̀ pé arọ lẹ́ran yìí nìkan kan ti rọ́lù wọ́n àjìfáwó àti ẹran tó rù ó rìn òun lọ ń bọ̀ àmọ́ ó rù ẹhẹ alẹ́ ti la tó ń kì èyí tàbá fọ igun rẹ̀ gbogbo àwọn ẹran tó bá ti rù ẹ́ ẹ́ tẹ́ bá ń jẹ lọ́wọ́ tẹ́ bá fọ egun rẹ̀ ní bá mọ̀dọ̀mọ́dọ̀ ń bẹ̀ kí òrùkùn ní sí mọ̀dọ̀mọ́dọ̀ ń bẹ̀ torí pé ó ti rù kó rù yẹn náà rúrù yẹn náà ara pé kò gbádùn náà wọ́n ní ìwọ rẹ̀ ọkàn àwọn fákan ní tọ́ba ti kán kọrí àdájì alẹ́fipá iléyà etí rẹ̀ wọ́n ló gé díẹ̀ alẹ́fipá iléyà tí ọba ti gé kọrí àdájì òtẹ́ tó dáadù ní tí ọba pé pérépéré tọ́lọ̀ mú kó ìgbà ní kọ̀ọ̀kan wa ẹran tá a fẹ́ pa ọmọ ẹran kọ́ dàgbà dé ààyè tí ní kọ́ ìrànkúnmí wọn lọ gbọ́dọ̀ ti pé ọmọ ọdún márùn-ún màálù ti gbọ́dọ̀ pé ọmọ ọdún méjì àwọn àgbò àwọn ti gbọ́dọ̀ pé ọmọ oṣù mẹ́fà hmm, àgbò máa ń tètè dàgbà oṣù mẹ́fà ewúrẹ́ ti gbọ́dọ̀ pé ọmọ ọdún kan ẹ̀rì àgbò oṣù mẹ́fà ewúrẹ́ ọdún kan àwọn tó ń fẹ́ tanra fún wa àwọn dààmú àwọn tó dẹ̀ mẹ́rin náà dààmú àwọn tàbá wọn sin ẹran tàbá fẹ́ mẹ́rin nínú ilé kárí pé ó ti pé ọdún yìí kọ́lọ́mùsà wọlé àmì ọlọ́mùsà bí ọrọ̀ fún aláti pa ẹni bàbá wa yìí yá wa iná àwọn ọmọdé ẹ̀mọ́ rẹ̀ à ń tòbí bá ha fi wákìtì halmuhaddad káwá pa lásìkò tán ní kápá gbogbo àwọn ọmọdé ẹ̀mọ́ ilé pé kí n lọ lè pa lásìkò tí ikọ̀ yẹ kọ́ pa ẹni mẹ́rin jáde lẹ́yìn àṣùbáǹsì gbàrà akásùbà tó ń ti dùrọ̀nà àti kìídì pa abẹ́ni tó ẹran ní lẹ́yìn tó rùn ọjọ́ kẹrin ọdún yọ àsìkò tó ní kápá abáti kírun yídì títí tí ọjọ́ kẹrin ọdún fi wọ̀ náà pè ní ayyamu tashriq adépéjọ ọdún àtijọ́ mẹ́ta ní ẹ̀yìn rẹ̀ lọ́sàn ní mọ́júmọ́jọ́ kejì ọ̀sán mọ́júmọ́jọ́ kẹta ọ̀sán mọ́júmọ́jọ́ kẹrin ní gbogbo àkílódé tó wọ́n pẹ̀rán lágún mọ́kànlá lẹ́ ah wọ́n lè pẹ̀rán lágún mọ́kànlá lẹ́ wọ́n lè pa lágún méjìlá lẹ́ tó bá jẹ́ mọ́júmọ́jọ́ kejì pẹ̀lú àbí ìjọ kẹta àbí ìjọ kẹrin ni òfin wa bóò láti wá pín ẹran náà tá a bá ti pátá nínú àwọn tọ́lọ̀ ń sàlàyé fún wa ẹni tó lẹ́ran afẹ́ kó jẹ́ ń lẹ́yìn náà kó fún àwọn fámìlì àtàwọn aráalé lẹ́yìn náà kọ́ wá fi ṣe sàárà fún àwọn tí wọ́n pa ọlọ́run ní fakulu minha ọlọ́run bá ní tẹ́ bá ti pẹ́ran tán ẹ̀jẹ̀ ń bẹ̀ wà at'imul qani'a ẹ̀sì lọ́lẹ̀ fún jẹ́ àwọn tí wọ́n ní wá béèrè tí wọ́n sì pẹ́ran al-qani'a min al-qana'a al-qana'a ní wá béèrè àwọn sì pa ọlọ́run bá ní ẹlọ́lẹ̀ fún ọlẹ́ràn wal mu'tar as àtàwọn tí ó wà béèrè wípé ẹ fún mi ní ẹran ọdún ẹbù ẹran fún mi ẹbù mi lẹ́ran ọlọ́run ni ẹ fún àwọn náà ẹ má pè kí lójú tó wá béèrè ọlọ́run gan fún ẹ lóní kó wá béèrè ọlọ́run sì ní kó fún tó bá wá béèrè tí ó bá wá béèrè ẹran tó pa nítumọ̀ ìbádà tí ó fẹ́ fi súnmọ́ lọ́wọ́ bá ládàá lè kún tí wọn nìkan bá dájẹ́ nítorí dáa kọ́ jẹ́ mẹ́kọ̀ọ́ fún àwọn tó lọ sọ yìí kadhalika sakharnaha lakum la'allakum tashkurun ọlọ́run bá ní ẹran tí mo ní kápá yìí náà ẹran ọpẹ́ ni tẹ̀bí dúpẹ́ fún mi ọlọ́run èmi mọ̀ rọ àwọn ẹran yẹn fún yín o ipa yín ọ̀ka wọn o ọlọ́run bá ní gbogbo àwọn ẹran tẹ́ni dádùbúlẹ̀ tẹ́ni dùn yẹn ọlọ́run nípa yín ọ̀ka wọn o èmi mọ̀ rọ fún yín o mo rọ àwọn ìdálẹ̀ àwọn náà ìdálẹ̀ yín náà mo wá rọ àwọn kẹmọ rí wọn pa kẹtù wọn máa fi wọn ṣègbádùn tí wọn bá dá wọn náà lẹ́ran kí láti jẹmọ́ ẹ̀ẹ́ bóyá dùn nínú ọba pẹ̀lú mi ọlọ́run bá aláàkọ́mọ́sá wọ láàánú ẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́mọ́sá wà lẹ́nu akó gbogbo oore ọlọ́run tọ́lọ́run ṣe fún wa èyí táàmà ọlọ́mọdé kan ọba jẹ́ ń bẹ̀rù. الحمد لله الجواد الوهابي والصلاة والسلام على النبي الكريم محمد بن عبد الله وآله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله أدفل دولهم وباو وباو لوري ولمسا فيدن كوكان والوري ibi àrètìánú ọlọ́run ọlọ́mọsà máa ní ọlọ́run wá bá wá ń bẹ̀ ibi tá àfọkàn sí lóore ọlọ́mọsà múre wá bá wá ń bẹ̀ ọdún léyà náà níbọ̀ yìí kọ́lọ́mọsà jẹ́ ọbẹ̀ ní kọ̀ọ̀kan wa ọlọ́run fi asúnà àwọn tí ó sọdún náà gbogbo táàbẹ̀ sọdún náà nírọ̀rùn ọlọ́mọsà ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa ìkẹ́ ọlọ́run ọlọ́run ní ọlọ́run kọ́bọ̀ jíṣẹ́ ọlọ́run adẹ́bọ̀wà Muhammad sallallahu alaihi wasallam kọ́bọ̀ gbogbo àwọn aráàlẹ́ àtàwọn sàábẹ́ àti gbogbo àwọn ẹni rí à ń jẹ́rìí pé kò sọba tó yẹ kásìn lódodo tó sì lẹ́tọ̀ sí ẹ̀sán wàlẹ́yìn Allah anẹ́bọ̀wà Muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ibadallah àyẹrúsìn ọlọ́run afdalu ìbá àjọkùnrin ìbá àjọ obìnrin tóbìnrin bá lè dó ẹran tó bá lè bá dì í mú kọ́ dó fún rẹ̀ òun ló dàbí obìnrin tó lè dó àmọ́ tí ó bá láyà rẹ̀ ẹ lè bá dó tọkùnrin náà bá láyà rẹ̀ ẹ lè bá dó àmọ́ ìpìlẹ̀ ni pé à ń dá àwẹ̀ gbà fúnra wa à ń dárùn kí fúnra wa àwa fẹ́ pa ẹran náà ẹ̀sìn lòun náà a máa dá sí fúnra wa bẹ́ẹ̀ bá wá láyà rẹ̀ ọtí wọ́n lè bá yàn dó ní àwọn ìjọsìn náà máa bá yàn ṣe a bá ní àyà rẹ̀ àwọn kí wọ́n máa wá àwọn tí wọ́n bá wọn pẹran káàkiri bàbá alápàtà kò tí ì dé ni ọmọ bùkátà sí ìwọ lọ fẹ́ súnmọ́ lọ́wọ́ pẹ̀lú ẹran yẹn lọ́pàá nǹkan yẹn bàbá aláya rẹ̀ wà dúró lẹ́gbẹ̀ẹ́ ni ti ẹ̀mí tí ń dúró ọ̀nà náà àtẹ̀mí tó dúró yìí ìwọ náà ló fẹ̀mí ilẹ̀ ní ọmọ bẹ̀rẹ̀ àsìkò yìí ẹ̀bẹ̀rẹ̀ náà yìí ṣe wá di pé kò sí láyé mọ́ lẹ́ran tí à ń gbọ́hùn rẹ̀ láìpẹ́ yìí bẹ́ẹ̀ náà lẹ́ni kọ̀ọ̀kan wọn náà ní sí tọ́wọ́ padà yá kálukú náà padà dágbére fáyé gbogbo àwọn kan yìí lẹ́yìn máa nílẹ̀ mí téèyàn bá ń pẹran lọ nídìí bẹ́ẹ̀ ká pẹran wa lọ́dẹ àjọ ọlọ́run nípa sọ́ọ̀lì ilẹ̀ rọ́bìk ọlọ́run bá ní kírun fún ọlọ́run ọba rẹ̀ wọ́n ní hàr kó sì pẹran fún ọlọ́run ọba rẹ̀ ẹ̀sìn bísí àwọn tàbá tún tẹ̀síwájú àtún lè sọ pé aláhùnmá mínka wàlẹ́kà wọ́lọ́wọ́n bá ní àádá mínka wàlẹ́kà ọ̀dọ̀rẹ́ lẹ́nà yìí ti wá ọ̀dọ̀rẹ́ náà ní padà sí o ẹ̀dọ́ tún lè sàlékún títí ẹ̀ aníkúlé iná sọláti wa nusuki wa mahayaya wa mamati lillahi rabbil alamin la sharika lahu wa bidhalika umirtu wa ana awwalul muslimin bismillah wallahu akbar ó wá kéré parí èèyàn bismillah wallahu akbar ètò kéré parí nìyẹn òun náà ni pé pẹ̀lú orúkọ ọlọ́run oye ọba tó tóbi jùlọ èyàn ó du ẹran náà a sì jẹ́ kọ́bẹ̀ wa kó mú torí àfẹ́kẹ́ ẹran yẹn kó rí ìnira kó tó di pé ẹ̀mí máa bọ́ ẹ̀mí ń bọ́ lọ náà ni àwọn afẹ́ kó tún rí ìnira kó tó di pé ẹ̀mí rẹ̀ bọ́ ọbẹ̀ tó bá mú dáadáa ẹ̀hẹ̀ ọlọ́run ọlá àánú ẹ̀ ọlọ́run mọ́jẹ̀mí tí wàá náà ó ti bọ́ níṣẹ́ ọlọ́run jágùn lẹ́mí rẹ̀ dáadáa àwọn tí wọ́n bá wàá pẹran àwọn alápàtà àwọn kan lọ́rùn ẹran o wọ́n gbọ́rùn ẹran fún ọ àwọn kan sì lórí ẹran kò sí nǹkan kan tí wọ́n ní níbi ẹran yẹn lẹ́yìn kó fún ọ lówó sẹ́wọ̀n a kì í bu nínú ẹran léyà táwa fi ṣe owó ẹran pípa wípé bàbá alápàtà bàbá àtọ́nà yìí ẹran léyà mi nìyẹn wọ́n máa gbọ́rùn lọ kó fi di owó sẹ́ẹ̀ àbí wọ́n máa gbé orí lọ kó fi di owó sẹ́ẹ̀ rẹ̀ tó wọn ò ọ̀pàlẹ́yà ẹni tó pàlẹ́yà lẹni tó jẹ pé ọ̀sánwó iṣẹ́ alápàtà lọ́tọ̀ ọwá yọ̀ǹda alápàtà kọ́ máa lọ ó bá wá wù alápàtà bá wọn lọ lè wá ní ọya nígbà tó ti gbowó sẹ́rẹ̀ wọn náà ọya gbẹ̀lẹ̀ gẹ́gẹ́ bí aláìní àwọn kálápàtà kan máa sọ fún yín pé àwọn làwọn lọ́rùn táwọn gé sílẹ̀ wọ́n béèrè pé ọrùn báwọn bọ́ọ̀lù ṣe jẹ́ ti ẹjọ́ fẹnukò lórí iye tẹ́ bá jọ fúnra yín ìwọ́dẹ̀ ti parí iṣẹ́ òfin lówẹ́ ọmọ bá tiẹ̀ lọ òun kan gbọ́dọ̀ béèrè pé tó láti ní kó fún lẹ́ràn ẹ̀tọ́ dá àwọn alápàdà bá wà ń bí táwọn máa jà sí tẹ́jọ́ yẹ ká jà sí wọ́n máa jà sí ọrùn ẹran wọ́n máa bá àwọn èèyàn ojú rọ mọ́ síbẹ̀ ni wọ́n máa pariwo àní àwọn làwọn ní báwọn sí máa ń gbà ní ẹ̀mọ̀nà ìyẹn <laughs> ẹran ìyàwó ẹran kó máa ẹran ẹ̀sìn nílé wọ́n ti jẹ́ ẹran ẹ̀sìn afẹ́ fi ṣe wàlímà ni o ẹ̀hẹ́ afẹ́ fi ṣe àkíkọ ni o afẹ́ fi ṣe ẹran léyà ni o ẹ̀sìn ni a fún olówó sẹ́ rẹ̀ ni bẹ́yìn bá wá bùn lẹ́yìn ìgbà tó fún olówó sẹ́ fẹ́ kò burú ọ̀pọ̀lọpọ̀ àwọn olómìn máa ń sa àwọn tó jẹ́ pé wọ́n wò pé àwọn òní fún lówó pé kó múnú ẹran nígbà gbọ́ yìí ni pé ẹjọ́ pẹran nìyẹn nígbà gbọ́ yìí nìyẹn ẹni bàbá wa ìyá wa fẹni tọ́lọ̀ bá ní kọ́rọ̀ lọ́rùn bẹ́yìn bá ti láníyàn pé òun fẹ́ paléyà ànábì sallallahu alaihi wasallam ànábì ní onítọ̀hún kọ́mọ gẹrun orí àbọ̀ ìkánná rẹ̀ àbí awọ ká máa ṣe awọ lára láti gbà tí èèyàn bá ti láníyàn fún òfẹ́ pẹ̀lú bẹ́ẹ̀ ọba wa ṣe súnà yìí èèyàn ní kéèyàn má ní ládàá iléyà èèyàn gbà ládàá rẹ̀ ládàá súnà nìkan ní gbà ẹni tó pẹran ni o ẹni tó pẹran ni o ẹni tá a wí yìí kò ní jẹun lọ yóò tó bá darí nínú ẹran òun ní ó fi tẹ́lẹ̀ nú ní ó kọ́kọ́ jẹ láàárọ̀ ọjọ́ ọdún nínú súnà ní ẹnibà lẹ́ran kọ́mọ jẹun lọ eid ó sì jẹ́ pé nínú ọdún àwẹ̀ òun ní ká jẹun lọ eid ká jẹ làbínú ẹyọ kan mẹ́ta márùn-ún méje ẹ̀hẹ̀ ọdún àwẹ̀ nìyẹn mọ̀lọ́dún léyà yìí tó bá lẹ́ran tó fẹ́ pẹran wọn ní kọ́mọ jẹun lọ eid òun ní ọ̀dà tó bá wá jẹun lọ náà kò lẹ́sẹ̀ ó ní ládàá léyà àmọ́ súnà tó fílẹ̀ yẹn kò ní gba ládàá rẹ̀ ọlọ́run mọ́sàdí ọlọ́run fẹ́ ní kọ̀ọ̀kan wọn láti ṣe látìgbà tí òtùlẹ́jà bá ti yọ láti rọ́sù òtùlẹ́jà láti máa pariwo Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahi alhamd wọ́n ti kírun àárọ̀ ìjọ àràfátán a máa wíbẹ̀ lẹ́yìn irun fajiri zuri asuri magribi isha ìjọ kejì ọdún bẹ́ẹ̀ ìjọ kẹta ọdún bẹ́ẹ̀ ìjọ kẹrin ọdún bẹ́ẹ̀ lẹ́yìn irun ọlọ́run kọ́mọ́sá ìgbà alẹ́sẹ̀ fẹ́ nìkọ̀ọ̀kan wa ẹ wá rí àwẹ̀ ọjọ́ àràfá òun náà ni ọdún ọdún kọ̀la ẹ dákun torí tọ́lọ́wọ́n ọba wa àtúnfọ́ ọlọ́run ọba àfin bẹ̀ wá àfin kọ́ ara wa lọ́rùn ká dákun opportunity ńlá ni ànábì sallallahu alaihi wasallam gbé àwọn bí nípa pé ẹni bá gbà àwẹ̀ ọjọ́ àràfá kí ni ẹ̀san tí ó gbà ànábì yukafiru as-sanata al-madiyata wal anábì ní ọlọ́run ọba aláwọ̀ ṣàforíjì ẹ̀ṣẹ̀ kéékèèké ọdún méjì ọlọ́run ṣàforíjì ẹ̀ṣẹ̀ kéékèèké ọdún tó lọ àti ẹ̀ṣẹ̀ kéékèèké ọdún kan tuntun ń bọ̀ lọ́wọ́ ti gbà àwẹ̀ ńjọ́ àràfá ọdún léyàkọ̀lá pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́run ọba anábì lọ́lọ́run ṣàforíjì ẹ̀ṣẹ̀ ọdún méjì fún wọ́n bá pa ẹ̀ṣẹ̀ ọdún méjì lẹ́nu fáìlì yàn kìí ṣe àwàdà kọ́lọ́mọ́sàjọ́ ọ̀rọ̀ wa lọ́rùn láti ṣe gbogbo àwọn ọmọ wa ọ̀rọ̀ wa lọ́rùn ọlọ́gbàrọ̀ ọlọ́run ọba wa ẹ̀yí bàbá wa ìyá wa ẹgẹ́ bí òǹkà sultan àti àwọn ará mọ́kà níjọ wednesday inshallah ọ̀nà ni àmà sọdún yóò jẹ́ tuesday níjọ kínní níjọ àràfá àwẹ́wà níjọ tuesday tí ń bọ̀ àwẹ́wà aná ti jẹ́ sáré ti jí náà ni kọ́ máa bá lọ náà ni kò sẹ́sẹ̀ ń bí bọ́ọ̀ ipe ọjọ́ sàrí ọ̀lẹ́ṣẹ̀ àwẹ̀ ní kó máa bá lọ àwẹ̀ e orí ńlá wà ń púpọ̀ wọlé àánú fi asúnà àwọn tí ó gbà á kọlọmọsà lágbà mọ́kẹ́ni kọ̀ọ̀kan wa ọlá agbára ọlọ́wọ́n wa pẹ̀lú ti ti ọlọ́wọ́n bá wa aago mẹ́jọ lágbẹ̀rún láàyè wa aago mẹ́jọ ta'ala àtọ́dún àwẹ̀ àtọ́dún léyà àti fi kọ́mọ̀ bá máa dàrú ìdí wa ọdún àwẹ̀ ọdún léyà agomẹjọ agomẹjọ gẹ́rẹ́ insha rahman lágbẹ̀rún ọdún níjọ ọdún àwọn tàbá ní ìtẹ́ kámú dání àwọn tàbá ní ìtẹ́ kámú dání àwọn tàbá lẹ́ni kágbé dání kọ́lọ̀wọ́ láàánú ìkọlọ̀ mọ́sàfíà súnà àwọn tí ó sọdún náà pẹ̀lú ayọ̀ ọlágbára ọlọ́run ọba wa ọlọ́jà sí pẹ́ lórí dáadáa ọlọ́jà láti bọ̀tán dáadáa allahumma yassir umura lil muslimina fi kulli اللهم يسر لي حج لهجاجنا اللهم عيدهم سالمين غانمين موفقين فائزين اللهم يسر لأقوف بعرفات اللهم يسر لهم رمي الجمرات اللهم فتح لهم باب البركات اللهم عيدهم إلينا سالمين غانمين بالخيرات اللهم فتح علينا باب الأموال أهلا مباركة حلالا طيبة مباركة واشمر مرضانا ومرضى المسلمين ولا موتانا وموت المسلمين يسر ولادة الهبلى هبلانا وهبل المسلمين برحمتك يا أرحم الراحمين اللهم فتح علينا أبواب الأرزاق حلالا عائلة مباركة أشفي مرضانا ومرضى المسلمين وانصر المجاهدين في كل مكان نسأل الله أن تعيد يعيد أن تعيد علينا أعواما عديدة وأزمنة مديدة واستغفر الله إنه هو الغفور الرحيم